012-914-247 or 0809-2222-109. Contact info at ribby.me or ribby.me. Ribby, the collective platform for creating prosperous communities. Ibadan kini so Fresh FM nìbàdàn làwà. Fresh FM ló ní kíyìn o kí ẹ tẹ́tì ẹ̀yin sànmọ́ alpha ayùnádé kí ló ṣẹlẹ̀ gangan ẹ ṣe tí ẹ ń gbọ́ gbọ́ gbọ́ ẹ ń gbọ́ wá ẹ má yí kúrò ó ṣe máa jẹ́ nìyẹn. ladies and gentlemen ni ẹ máa gbọ́n ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin tí ẹ dá mọ́ fresh fm ní kí ẹ máa gbọ́ ẹ ṣe ẹ máa gbọ́ fresh fm yomi ọlábísí ẹ máa gbọ́ fresh fm one oh five point nine nílé orí challenge la ìbàdàn la ṣe bẹ́ẹ̀ ẹ má gbọ́ fresh fm ẹ má gbọ́ fresh fm one oh five point nine nílé orí challenge la wà ìbàdàn la ṣe bẹ́ẹ̀. ṣe ee orí ló yọ mí orí ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi ṣe orí ló ayé ti bàjẹ́ sí orí ló bá mi ṣe. ti bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ mí. ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí orí ló yọ mí orí ẹni là bá bọ̀ àpèrè orí ẹni là bá bọ̀ àpèsè àpèbọ̀ ẹlẹ́dàá mi orí ó orí ó orí ló bá mi ṣe orí ló bá mi ṣe ee eh, orí ló yọ mú orí ló yọ orí ló yọ mú ee eh, eh, orí ló bá mi ṣe inú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló adé tó gẹṣin lẹ ló kọrin mú mọ ojú ẹni máa láre tó a rí ọnu ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayò wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jó di ijó ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni láàbò ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu ìlọ̀pẹ̀ orí orí o orí ló yọ mí orí ló bá mi ṣe. kogokogo lohùn agogo ṣẹ̀rẹ̀jẹ̀gbẹ̀ lohùn akèrègbè igbe kíkí àdàbà òjọ tòrófó ẹ ṣáà kẹ̀dẹ̀ mọ̀ pé orílẹ̀-èdè fi labúbẹ́ ìyẹn ní gbẹ̀yẹ́ ròkè lálálá ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún láòkò kan òjò aṣú dẹ̀dẹ̀ ní sánmọ̀ láòkò kan àṣìrọ̀ láòkò kan òṣùmàrè alẹ́ téńté ní sánmọ̀ láòkò kan àṣeparẹ́ kò ń bẹ̀. àmọ́ lápá bí ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún àkókò ọpẹ́yẹmí lélẹ́yìí o lórí ìkànnì fresh one oh five point nine lé ìbàdàn. ẹ̀ẹ́ orí ló bá mi ṣe ìlú àfin ayé ti bàjẹ́ sí orí ló bá mi ṣe ẹ káalẹ́ a kú Sunday òní o a kú àìkú tòní èmi ò ní kú ẹ̀yin ò kú àjọ máa fa ìkúdẹ́gbẹ̀ra ni lágbára lọ́wọ́ Ọlọ́run o bó o wà ní báyìí bó o lò di àṣàlátù tòní jẹ́ ẹ̀sìn lọ́hùn after all a kò sin lọ́hùn a kàn ń tanra wa ni ọlọ́run ní í sìn à kí la fi ń sin lọ́hùn à ń gbọ́ oúnjẹ fún àbá ń bá a bọ̀ bàtà àbá ń wẹ̀ fún àbá ń pèsè fún àbá ń dáàbò bò bò làwa gbà á sìn o <laughs> òun ní sìn wá bóun Sunday òní o bóun ní sẹ́fíìsì ní ilé ìjọsìn ẹ gbọ́ wàásù dáadáa gbígbọ́ ò tó gbígbà <laughs> àìmọye gbígbọ́. orí orí orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí ló orí ọ̀fẹ́ ọlọ́run ò ní kákò nínú ayé wa ẹ káalẹ́ ọpẹ́yẹmí lètò ó tún ti bẹ̀rẹ̀ náà nìyẹn àlàkalẹ̀ gbòó nítòṣùmarè bọ́jọ́ bá ti yọ á kárí ayé ni kò síbi tó go òṣùpá àtògo òrùn ọ̀ràn dé. ògòdìyàn ayé tí ń bá yìí sí. afẹ́fẹ́ ò sì ní í fẹ́ lágbègbè kan kó má kangi oko lára o. ọpẹ́yẹmí ayéfẹ́lẹ́ ó ti bẹ̀rẹ̀. bàbá ò sí ń lé o ẹ̀yin náà ó ti rí bó ṣe wà sí báyìí. bàbá wa wà ń lé. yínká ayéfẹ́lẹ́ atọ́kùn ètò ọpẹ́yẹmí. orí ẹni ló lè mú ni láàbù ayé já ọdún bá kú orí ló yọ mí. torí kí gbogbo ẹ̀ ó lè bá àkànra wọn kó dún kẹ́kẹ́ nídùn ayọ̀ yínká ayéfẹ́lẹ́ ò láǹfààní àti sí lórí ètò lónìí bí ó bá sì ti lọ báwọn wọn kó lè bá a dá ńgbà ó jẹ́ torí ìwà náà ni èmi lèmi ọ̀yà àdòdìmú ó dì ò rí ló ẹnìtàn olúṣẹ̀gun bámidélé eob lólóòtú ètò peter pétérù ní máa pèrò sọ́kọ̀ tá a fi máa ń láǹfààní àti yànnàná ìrírí ayé àwọn èèyàn tó padà já sí ọpẹ́ fẹ́mi òòṣàmọlẹ fẹ́mi oro ọmọ ẹbẹ dímọ ọkọ fẹ́mi alábí ọlálábójútó ẹ̀rọ. orí làpapọ̀ àpapọ̀ òrìṣà sílẹ̀ MC Portable àti Sanjo Ogun tó yẹ ọmọ bàbá baálẹ̀ àwọn tó mú gbálẹ́gbẹ̀ẹ́ ètò àbáyọ̀mí ẹni iyì ò ní tẹ́ ara àwọn ìsọmọgbé ètò ọpẹyẹmí nìyẹn. ẹ wo lálẹ́ yìí ẹyin ẹjẹ́ àṣẹ gààyà fún talẹ̀rí kan o ẹ tọ́jú ẹ̀rí yín díjọ́ mẹ́jọ ẹ ń bẹ́ẹ̀ bá fi fàáyọ ẹ̀rí yín ó ti sanra sí í ń jọ́ mẹ́jọ ẹ bá ń bẹ̀ ni mo dáṣọ bá ń bẹ̀ fún yín <laughs> ẹ bá ń bẹ̀ níjọ mẹ́jọ torí pé ọ̀nà pọ̀ táyà inú ilé kún ní rẹpẹtẹ no time to check time débi pé no time gan láti ẹ̀ ti wá waste time. Adébáyọ̀ ọmọ bàbá tí ń jẹ́ Fálékè yín ni o Àdìgún ọ̀kín alágbẹ̀dẹ ọ̀rọ̀ tí fi gbogbo ìgbà rọ gbólóhùn ọ̀rọ̀ lẹ́nu bí ẹni rọrin mo tún dé sí i lọ́rùn ẹjẹ́ akọgbọ́n ẹjẹ́ aṣọpẹ́ ẹjẹ́ agbọ́pẹ́ àti gbọ́pẹ́ wàyẹ̀ ká aṣọpẹ́ o ẹ káalẹ́ o ó yá ẹ bá mi ṣí à o. orí ẹnu ò lè sọ. báyìí ni màá ṣe ṣe ẹ jẹ́ kí sinimá yìí ó ní part one ó ní part two sinimá producers méjì sí ni ẹ jẹ́ kí àwọn méjèèjì producers méjèèjì ẹ jẹ́ kí wọ́n jókòó. orí ló bá mi ṣe eh, orí ló yọ orí ló yọ. iṣẹ́ abẹ́rẹ́ inú ọ̀fìn ayé ti bàjẹ́ sí ẹ orí ló bá mi ṣe inú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ mí. ẹ cheun cheun bí ojú ọ̀nà àfa àti ọ̀já hmm. ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ méjì bora bí aṣọ ó ń bọ̀ ń bọ̀ lókè wọ́n ní àwọn ni wọ́n ń dẹ́ẹ̀dẹ́ àbí ókè o àbí ṣebí kí sòbí ọmọ bá a padà dégbò olùgànbí là á ké sí àbí ẹ̀yin àgbà tún yá ẹni igi gogoro má gún mi lójú òkèrè lèèyàn ti lọ. èrò orí ló yọ orí ló yọ orí ló yọ. gbogbo ń bọ̀ ń bọ̀ ń bọ̀ yìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀ èèyàn kò bọ̀ dọ́dọ̀ wọn kò sì ní bọ̀ dọ́dọ̀ yín kò bọ̀ dọ́dọ̀ àwa kò sì ní bọ̀ dọ́dọ̀ àwa èyí tó ti bọ̀ dọ́dọ̀ àwa ọlọ́run àti rírí mọ̀jà tún rírí ẹ̀ mọ́. gbogbo ìṣẹ̀lẹ̀ lọ́tún ló sì tẹ́ẹ̀tún gbọ́ tí ó dàbí pé ìránnilétí àbí ìsinigbẹ́rẹ́ ìpàkọ́ ń tẹ́ ẹ ti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ ni àmọ́ ṣẹlẹ̀ eléyìí wá máa farajọ pé kíní mà rí kíní mà tí ń rí kíní mà ọlọ́run agbé nàìjíríà kà ẹ́ níwájú o agbé ìpínlẹ̀ ọ̀yọ́ agbé kà ẹ́ níwájú kò sí ní tó lè kà ọ́ láyà ìwọ gan lọ dá gbogbo àyà tí ń bẹ lókè èèpẹ̀ ẹnikẹ́ni ò sì tú ọ pé kó o ṣe gààyà fáyà kankan ó wá ṣàánú ìpínlẹ̀ ọ̀yọ́ ṣàánú ilẹ̀ ìbàdàn fa àbòbò orílẹ̀-èdè nàìjíríà ká kúrò nínú páàhé ká kúrò nínú páyàpáyà ká kúrò nínú kòbá òlé ká kúrò nínú fíàgàn fíàgàn bí màá ṣe ṣeré bọ̀dẹ̀ ẹ kalẹ́ ẹ kalẹ́ sà ẹ pẹ̀lẹ́ yes sà ẹni gbà wọ́n nà yín dáàyè kan tó lápẹẹrẹ yes sà pé lúlù yìí pọ̀ ẹnígbà ó yá lẹ̀ ń gbọ́ lẹ́gbẹ̀ẹ́ yín pé eh, eh, ìlónìí wọ́n ní òun ò lówó òun ò lówó wọ́n ní wò ó bọ́ọ̀bà lọ wá forty million wá òkú tán ni mo sọ fún ọ ó ní wọ́n sọ pé kele yẹn bọ́ sẹ́gbẹ́ kan ìwọ ta lè yẹn àwọn ta lè yẹn èló lẹ́ni eléyìn òun ò ní bàbá òun ò ní ìyá wọ́n ní gẹ́gẹ́ bí n tẹ́ ẹ sọ ẹni irú àníyá òun ò ní bàbá àwọn ìfẹ́ gbọ́rù nǹkan bá lúlù ah. bí mọ́ jì mọ́ ẹ ní wọ́n ní kí eléyìí ó bọ́ sẹ́gbẹ́ kan ńgbà ọ̀yá ẹ pé ẹnìkan ní kọ̀ǹtóró ẹnìkan ní bàbá sàlẹ̀ tí ọmọ pè wọ́n pé bó ni wọ́n rí bó làwọn tí wọ́n kó sọ́wọ́ dẹ wọ́n lọ́wọ́ dẹ lédè wọn wọ́n wàá béèrè pé kó àṣẹ́sì ẹni bí ìgbà ìyá wa ẹfun ṣe tán ẹyin ẹkùn ọkọ òkè bí ọba àlùbò míì bí ṣe máa yiri ẹrú wò láyé ìgbà ìgbà wáṣẹ tí ọmọ yìí àá eléyìí ọ̀dà yẹn ń pele eléyìí ọ̀sọ̀ǹtọ̀ ọ̀dà yẹn ń pele ẹni bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń yẹ̀yìn wò pé bẹ́ẹ̀ ṣe gbé bọ́dì wá sí ni wọ́n wò pé ọ̀dà eléyìí ọ̀jẹ̀ kù ń lé mo wá bí yín mo ní <laughs> mo ní ṣe ẹ̀yin ṣe opp lẹ́yìn bá lọ bẹ̀ ni àbí ktk kò tó nǹkan ah, kò tó nǹkan ni sa kò tó nǹkan lẹ bá lọ bẹ kò tó nǹkan ni kò sí nǹkan kan gan ni mo bá lọ síbẹ̀ sa. Eh, kò sí nǹkan kan knkk nìyẹn bẹ́ẹ̀ ni sa knkk lẹ bá lọ bẹ́ẹ̀ ni sa kìí ṣe opp. kìí ṣe opp. <laughs> àlọ torí pé o ti já sọpẹ́ la ṣe ń padà fi rẹ́rìn o. la ṣe fi rẹ́rìn sá tó bá jẹ́ pé ńgbà tó ṣẹlẹ̀ ni ẹ mọ̀ bá mi sunkún nígbà tẹ́ bá hmm. bẹ́ẹ̀ ṣe rí mi sá ẹ dúró ná ẹ ẹ ẹ ẹ dìde dúró ná ẹ ẹ dìde ẹ má bínú ẹ rìn jókòó ẹ fi style rìn jókòó ẹ ju ẹsẹ̀ yẹn ẹ ń jùsẹ̀. ẹ náà ni mo ti ń jùsẹ̀ sá. kí ló dé tẹ fi ń jùsẹ̀. lina náà náà fi yọ ẹsẹ̀ mi báyìí sá. ànà kan lẹ́sẹ̀. ànà yọ lẹ́sẹ̀ ni sá. Ah. kíkan kọ yíyọ lẹ́sẹ̀ ni sá. yíyọ ó yọ ni. ẹsẹ̀ yọ apá yọ sá. ẹ̀yin ọmọ wò ó pé sinimá wo ni àbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mọ̀mọ́mọ́ kan ẹ mọ̀ pé bí àwọn ògògó àwọn Yínká Quadri ó bá bẹ̀rẹ̀ sinimá ẹ̀ kọ́kọ́ rí fíìmù wíríwíríwí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ mọ kọ caption a kọ caption tiwọn létà gbogbo ń bọ̀ ń bọ̀ lókè yìí tẹ́lòmíì ni ẹ̀ wọ́n exaggerate ẹ̀ ní hmm, ẹni tí ẹni tí ọmọ lákàndún ìjà ní figbẹ́ ẹ̀ mú kọ sà. ẹni tí ọmọ lákàndún ìjà ní figbẹ́ ẹ̀ mú kọ. bẹ́ẹ̀ ni sà. ẹni ìjà ò bá ní pèrè lọ́kùnrin. bẹ́ẹ̀ ni sà ẹ̀ ń bá fọwọ́ rí ó mọ̀ yìí pé nǹkan bẹ sà. à ń bọ̀ ń bi fíìmù yín tẹ̀mí rọra nà ń bẹ́ yìí o ṣé àmọ́ pé ẹ sọ àwọn gbólóhùn kan fún mi pé níwájú ẹni kò sọkùnrin mọ́ ńgbà ẹ tún kìnìyẹn kọ ẹni ńgbà tẹ rí nǹkan kan. ẹ gbà tá a rí wọn àwọn márùn-ún ni sà. okay but àwọn márùn yẹn àwọn mẹ́ta náà gbé ìbọn dání. ok àwọn méjì mú àdá àti igi sàǹdà dání. ok but àwa tí wọ́n kó àwa mẹ́wàá ni wa. ok ọkùnrin mẹ́jọ làwa tá a wà ń bẹ obìnrin méjì a máa wọ ọkùnrin mẹ́jẹ̀ẹ̀jọ yẹn a kì í sọ ọkùnrin mọ́sà àwọn yẹn gangan lọkùnrin. àwọn wo lọkùnrin. àwọn atilabi àwọn atilabi ni. àwọn èèyàn márùn-ún àwọn gangan ni ọkùnrin níwájú ẹ̀yìn ọkùnrin mẹ́jọ. bẹ́ẹ̀ ni sà àwọn ah. ah, lọkùnrin sa. Ah, àwọn lọkùnrin. bẹ́ẹ̀ni sa. even fúlàní tó ń daran gan tó ń bẹ ńlẹ̀ oúnjẹ ò kì í sọkùnrin torí hàn dé tó ń ranjú bíi màálù kalẹ̀ ni sà. fúlàní mú fúlàní. fúlàní mú fúlàní sà. bí sinimá yẹn ó sì rí ló fi yẹ kẹ́ ẹ jókòó ẹ wá bẹ̀rẹ̀ sí ní bá mi ṣíà ẹ̀ àfa àti òjá pé ará ilé kó para oko pé irú ọjà irú ọ̀nà kí gbogbo wọn ó ṣíà ọpẹ́yẹmí yìí edition yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣíà àwọn editions tàtẹ̀yìnbọ̀ ẹ jẹ́ kí bọ̀dá ìbàdàn yẹn kí àwọn wọlé à ń padà bọ̀ lọ́dọ̀ ti eléyìí tí à ń bá bọ̀ yìí wọ́n kàn ní ká ṣí adé eléyìí o kẹ́ bó ṣe rí ni. kálẹ́ sa, ẹ kálẹ́ atọ́kùn. ẹ kò dédé àsìkò yìí. ó jàre. ńgbà tẹ́ ń ṣàlàyé ìṣẹ̀lẹ̀ ìrìn àjò yín fún mi lábẹ́ aṣọ. Hmm. ẹ ń jẹ́ kí n mọ̀ pé ìrìn àjò ẹ̀dá nílé ayé kò lè ṣaláì má ní lọ́bọ̀lọ́bọ̀ kò lè ṣaláì má ní pákáleke kò lè ṣaláì má ní ups and downs kò lè ṣaláì má ní gárígádá búrẹ́dì lẹ́yìn ń ṣe Hmm. oníbúrẹ́dì ẹ̀yin oníbẹ́kìrì ah, ah. ogun tún wà nù iṣẹ́ bẹ́kìrì náà ni <laughs> torí èmi ń béèrè ìbéèrè based on tẹ́ ẹ ṣàlàyé fún mi lábẹ́ aṣọ tí mo ní kẹ́ ẹ wá sọ lágbàgbé ẹ kọ́kọ́ dáhùn ṣé ṣé ṣé wọ́n ilé logun ti wá ni àbí hmm. alájọṣe iṣẹ́. ẹ ẹ mọ̀ pé yorùbá bọ̀ wọ́n pòwe wípé bí ò bá sí ogun lé tòde ò lè jà. bí kò lè ò pa ni tòde ò lè pa ni. bẹ́ẹ̀ ni ogun lé ní máa ránṣẹ́ sí títà nítorí bí ò bá sí alukoro kò sí ohun tí àwọn tó wà níta tí wọ́n lè rí hmm. ó ní okùnfà àwọn ìrìn àjò. bó ṣe fẹ́ bó ṣe dáńtọ́ lòún dà. bẹ́ẹ̀ ni. ẹ bá mi mú láti orí gangan. Hmm ẹ bá mi bẹ̀rẹ̀ láti ibi tí ìrìn àjò ẹ̀gbọ́n tó já láàánú yín tó jẹ́ igi àánú yín ó wó láàyè kan rò pé igi àánú ti wó tán hmm. nítorí ìjì ayé nígbà wọn wá padà gbé agbára wọ̀nyí wọn láwọn tí wọn gbàgbára wọ̀nyí kẹ́ ẹ mọ́ mójútó pé kì í yín pé kákátá padìyẹ kó tún pa kaládìyẹ hmm. èèwọ̀ òrìṣà pé aṣọ tí pínrín bá bọ́ọ̀lẹ̀ kò sí bàbá tó lè pè wọ́n. ọyẹ ìṣó ńlẹ. Ah, ìrìn àjò mi ó bẹ̀rẹ̀ láti ìgbà tí ẹ̀gbọ́n wa mú mi nílùú ìfọ́n ọ̀sán. àti ah, ẹ̀ kúkú ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n èmi ò mọ̀ wípé ogun láyé ní 1996 ọjọ́ kẹrìnlá oṣù keje à ń ṣèkómọ ọmọ bọ̀dá mi yẹn lọ́wọ́ a parí rẹ̀ tán ká bẹ̀rẹ̀ iṣẹ́ èmi sì ni mo máa dúró nídìí ẹ̀rọ tá a fi ń lọ fúláwà à ń báṣẹ́ lọ àfi gbáyìí tí ẹ̀rọ yìí mú mi lọ́wọ́ ẹ̀ ó máa mú gbogbo èèyàn lọ́wọ́ ìyẹn ò wà special torí pé ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣiṣẹ́ búrẹ́dì náà ló máa ń rí jàǹbá yìí ṣùgbọ́n tèmi lé gbà kan jọrin nítorí wípé nígbà tó tó bíi ọ̀sẹ̀ méjì tó yẹ kí ọwọ́ yìí kó máa lọlẹ̀ nígbà tí wọ́n gbé mi lọ sí hospital tí wọ́n ràn tán tó yẹ kí ọwọ́ yìí kó máa lọ sílẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ga ọ̀sẹ̀ kẹta gùn ọwọ́ yìí ò lọ sílẹ̀ ọ̀sẹ̀ kẹrin gùn kò lọ sílẹ̀ ọwọ́ yìí bẹ̀rẹ̀ sí ní ga débi tó ṣe wípé ó fẹ́ẹ̀ máa jẹrà sínú wọ́n dá mi padà sí hospital dókítà ní láti gbé mi padà wọ tíátà padà wípé a tún ọwọ́ yìí là ni wọ́n tún ọwọ́ yìí là wọ́n kó gbogbo ẹran tó wà nínú rẹ̀ wọ́n wá fi òwú wọ́n fi sínú ọwọ́ yìí wọ́n ń kan oyin sí èyí ni mo wà lẹ́nu rẹ̀ títí bí oṣù mẹ́fà <laughs> èmi rò wípé ó ti tán ni ńgbà tí ọwọ́ ìjìnà àkókò bẹ̀rẹ̀ ẹsẹ̀ ṣùgbọ́n lójú ọwọ́ ìkan náà nígbà tó di January two thousand and one on the twenty-three irin tún mú mi lọ́wọ́. ṣé pásítọ̀ ni yín sà ṣe é bínú abẹ́ evangelist. evangelist ni mí. Ah, torí mo rí i pé ẹ̀ ń gbé ẹ̀ ń pèdè bí evangelist mo wá ní kí n béèrè kí ni n fara ìwàásù ẹ̀ ń sọ́nlẹ̀. evangelist ni mí. bẹ́ẹ̀ ṣe ń tó yẹn náà mú yẹs ẹ mọ̀ tó ẹ mọ̀ tó. lọ́jọ́ yìí ó mú mi lọ́wọ́ mo tún wà lẹ́nu rẹ̀ fún bíi oṣù mẹ́ta ah, ọ̀rọ̀ mi jásẹ̀ rí lónìí torí wípé ẹ̀gbọ́n tí mò ń wí yìí mo jẹ́ ẹyin lójú rẹ̀ ó fẹ́ràn mi gan ọmọ bàbá ni wá a kì í sọmọ ìyá ṣùgbọ́n ó mú mi gẹ́gẹ́ bí ọmọ ìyá kí ọlọ́run alágbára tó ní òní tó sì ní ọ̀la tó ní gbogbo ọjọ́ kó bá mi dá àwọn aya àti àwọn ọmọ rẹ̀ sí. àmín. nítorí pé kò fi ọwọ́ mú mi bí ọmọ bàbá èyí jẹ́ kí ìkórira kó wà láàrin àwọn tí wọ́n jẹ́ òbí àwọn tí wọ́n jẹ́ ìyá ìkórira wà gan-an ọ̀rọ̀ yìí là ń bá bọ̀ tẹ́gbọ́n yìí lọ́sàn-án kan òru kan àìsàn dé a dùdùdùdùdù ṣùgbọ́n ọlọ́jọ́ mu ní January three twenty oh five twenty oh five ó ní ẹ̀gbọ́n lọ. Hmm. Ah, tó aṣáṣe ẹlẹ́yẹ ẹ̀gbọ́n a lọ jókòó ẹbí ta ni ó padà síléeṣẹ́ nígbà tó sì ṣe pé èmi náà ni. ẹ̀yin ni next to the CEO tó Ọlọ́run pè sọ́dọ̀. èmi ni mo mọ àpàdé àlùdé iṣẹ́ yìí àwọn tí àwọn àbúrò pọ̀ tí ẹ̀gbọ́n ìkómọ́ra kì í ṣèmi nìkan ni ẹ̀gbọ́n mú. àmẹ́yìn la àyò. èmi lẹ́yìn àyò. ok. a padà sẹ́nu iṣẹ́ nígbà tí a ká tó padà sẹ́nu iṣẹ́ ìkan lára àwọn ẹ̀gbọ́n mi ló bẹ̀ẹ́ ó sọ wípé àà lẹ́ o síwọ náà wàá dorí olórí nu Sunday. Ah. olórí iléeṣẹ́ búrẹ́dì olórí iléeṣẹ́ búrẹ́dì ọ wàá máa darí gbogbo àwọn ọmọ síbẹ̀ èèyàn ṣe é dolórí nu. Ah àwọn èèyàn kọ àà ah, ah, ah, ó lóun ò yọ wí. ẹ ló tún repeat yẹ. ó tún tún sọ. Sunday ńlẹ́ o CEO tuntun. <laughs> ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ eré orí ìtàgé lónìí ṣùgbọ́n já sí ẹ̀rí ó sì já sọ́pẹ́. abẹ̀rẹ̀ṣẹ́ lóòótọ́ abẹ̀rẹ̀ṣẹ́ lóòótọ́. ọwọ́ ti sàn àbí. ọwọ́ ti sàn. ọ̀ya. a ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ àti ń ṣiṣẹ́ lọ. Ah, nínú iṣẹ́ lẹ́nu iṣẹ́ ẹ̀gbọ́n jẹ àwọn owó kan tọ́lọ́hún tiẹ̀ wàá ràn wá lọ́wọ́ láti tètè parí owó yìí ẹni wọn jẹ owó fúláwà kó tó di pé. àdẹ̀sán àwọn onífúláwà tún yarí pé àwọn ò kó fúláwà fún wa mọ́ àtúnbẹ̀rẹ̀ àtúnlọ wá owó àtúnbẹ̀rẹ̀ sí ní ra fúláwà mo á bẹ̀rẹ̀ iṣẹ́ títí tó fi ṣe pé mi gangan dúró lórí ẹsẹ̀ mi pé àti ẹ̀gbá fúláwà lọ́wọ́ ẹnìkan kan mọ́. ẹ máa fowó rà tààrà ni a máa fowó rà tààrà hmm. ah, àṣẹ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fíìmù yíyà ni. Hmm. lọ́jọ́ kan nìkan lára àwọn ìyá wa ń sọ wípé àà kàkà kéku ó má jẹ sèse a ó fi ṣàwàdà ni hmm. níbi ni fíìmù ti bẹ̀rẹ̀. Okay. <laughs> àpòṣẹ́lẹ̀ lọ́jọ́ kan bí ó fún tí a dáná sí tá a kò ṣẹ́ àti gé àti gé sínú agolo bí ó fún tá a dà tí a kò ṣẹ́ sí bó ṣe dàlú lẹ̀ nìyẹn. àwọn tó mọ̀ ọ́ mọ̀ dáadáa nù. No àti ṣe bí ọmọ ọmọ ni àwọn eléyìí ń ṣiṣẹ́ àjàmbá kù síbẹ̀ nù. kì í ṣe owó fún ọdún kan hmm. kì í sọdún méjì kì í sọdún kẹta kì í sọdún kẹrin gan hmm. tí wọ́n ti mọ́tà tí ń fi ṣiṣẹ́. ọ̀sán kan òru kan àfi gẹ̀rẹ̀rẹ̀rẹ̀. <laughs> a ṣe rabarabarabarabarabaraba àwọn tí ó gbà wá síbi tá a ti ṣiṣẹ́ wọ́n gbà wá iṣẹ́ tí ó bàjẹ́ bàjẹ́ àtọ́mọ̀jẹ́ mo gbìyànjú láti pe àwọn tí wọ́n mọ ó fún wọn mọ́ padà wọ́n mọ̀ fọ́tò rẹ̀ hmm, ó wà lọ́wọ́ mi. àwọn gbèsè búrẹ́dì kan náà tó sì ti ah, lu mọ́gùn ah, yóò sí. ìyẹn ò ṣe é fẹnu sọ mọ́ ó ti di sóònù ẹ̀kú àrùn mọ́ra. Hmm. lọ́jọ́ yìí àmọ́ oven tó ti dáa tó ti dúró odidi oṣù mẹ́ta la fi fún tá a lọ ṣiṣẹ́ ń ta wípé kò fi gbẹ ẹ lọ ń ṣiṣẹ́ lóvùn míì. bẹ́ẹ̀ ni. ovun àwọn míì. ovun àwọn míì. tọ à ń kó wálé iṣẹ́ àwọn à ń tà tọ nígbà tó di dèdí oṣù kẹta tí òfun ti gbẹ tó ṣe tó yẹ ká fún oṣù mẹ́ta ni wọ́n fún òfun tí yóò fi dú oore tó yẹ ká fún náà la fún lọ́sàn-án ọjọ́ náà àti àti ru náà àti ṣe gbogbo àti ká rìzúmù ká rìzúmù àti dáná sínú òfun tí òfun ti dúró tó ti gbẹ táwọn àbúrò lẹ́yìn tí inú wọn ti ń dùn ìkan lára àwọn àbúrò mi gan wá mi wá èkó lòun wà ó wá mi wá tó náà wá pé ẹ̀gbọ́n òun fẹ́ wá yọ wá bá wa yọ ṣùgbọ́n mo wọlé ìwẹ̀ ó bomi àkọ́kọ́ omi ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n dà sórí báyìí oven yẹn padà wálẹ̀ bẹ́ẹ̀ ni ó dẹ̀ wò ó. gbàgàun gbàgàun bóyá torí pé ẹ̀ pààrọ̀ àwọn tí ń bá yín mọ́ bóyá àwọn eléyìí mọ́ ń ṣiṣẹ́ amatíọ̀ àbí bò ó ni. wọn ò ṣiṣẹ́ amatíọ̀ ìjà ọ̀rẹ́ ni. ìjà ọ̀rẹ́. ìjà ọ̀rẹ́ ó lè kú. ó lè kú ìjà ọ̀rẹ́ ni. àchàchàchà ok. <laughs> èyí là ń bá bọ̀ tó ṣe wípé iṣẹ́ yìí ṣàdára bàràbàràbàràbàràbàràbàràbà èmi tí mò ń wá jẹ́ olórí iléeṣẹ́ tó ṣe pé gbogbo ẹ̀gbọ́n gbà tó fi wà láyé gan tí wọ́n bá lọ wọ́n máa lọ fún ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì oṣù kan tí wọ́n fi mílẹ̀ sí iléeṣẹ́ táwọn dẹ̀ mọ báṣẹ́ lọ tíṣẹ́ ó mọ jáde a bá bẹ̀rẹ̀ iṣẹ́ padà ló bá di pé kí iṣẹ́ búrẹ́dì kó mọ òun jọ lórí tá a bá ti gé iṣẹ́ sínú agolo tán báyìí kí iṣẹ́ ó máa hun jọ ká máa kó sínú òfun kó máa padà sílẹ̀. èwo ní jẹ́ ohun jọ ó padà sílẹ̀. ìyẹn ni wípé. búrẹ́dì òórùn mú pọ̀ báyìí. òórùn mú pọ̀ tó yẹ kó dúró kó nà kó ṣe kó wu ènìyàn gbé yóò padà sílẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí ìgbà tó ṣe ah, wípé. yóò jókòó. yóò jókòó ni bí ìgbà tó ṣe pé a fi èròjà tó yẹ ká fi búrẹ́dì ọ̀wà dìbú gan. <laughs> ọlọ́run torí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí bí ìgbẹ́ ń dá mi padà sáyé ayé ìgbà wa náà ń gba búrẹ́dì fún ìyá wa mọ̀ jí láago mẹ́rin ìdájí àmọ́ bí àwọn bí búrẹ́dì ayé ijó mọ̀ fi kiri kan bí sọ́fìlì mọ̀ gbé jáde mọ̀ gbé wọlé búrẹ́dì lóòótọ́ bó bá jókòó wọ́n ní ah, búrẹ́dì ti yàrọ̀ mm, ẹni bakery jẹ gbèsè lọ́jọ́ ah, náà nù. ó lo ya bẹ́sikẹ́. ó ya bẹ́sikẹ́. bẹ́ẹ̀ni búrẹ́dì yín wá ń ya bẹ́sikẹ́. ń bẹ̀rẹ̀ sí ni ya bẹ́sikẹ́. ẹ ṣi kẹ́míkà pò ni. rárá n ò kúkú ṣe pò. ok torí pé ọ̀gá ni mi mo sì mọ̀ dáadáa mo wá bẹ̀rẹ̀ nígbà tó rújú tán po mo wá bẹ̀rẹ̀ síta ẹ dákun bò là tuntun ṣe iṣẹ́ yóò yé mọ́ ẹ gbọ́ ẹ gbà mí ẹ sì mọ̀ pé lọ́jọ́ ogun èèyàn ò gbọ́n hmm. ọ̀pọ̀lọpọ̀ tí ò tó ni ni ó mọ fún ni mọ̀ràn hmm. àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní fún mi mọ̀ràn ká báyìí ká báyìí ká báyìí ẹ má jẹ́ kí n tàn yín sáà orí báàgì mẹ́ẹ̀ẹ́dógún ni mo ti bẹ̀rẹ̀ tí mo sọ pé mi ò gba fúláwà mọ́ lọ́dọ̀ ẹnìkankan mo padà sórí àpò kan látòrí àpò kan. from fifteen bags to one bag. bẹ́ẹ̀ni sá. ẹ kúrò lórí plural ẹ bọ́ sí singular. ó ní agbára. ogun ni o. ó ní agbára. ẹlẹgbẹ́ pé iṣẹ́ yẹn ti ń dìṣẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni ó dìṣẹ́ gidi ni. látòrí ẹlẹgbẹ́ pé ti fẹ́ fi iṣẹ́ yẹn pàtàn nìyẹn. ah <laughs> ṣé mọ̀ pé wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ èmi ni n ò gbọ́. pé ọ̀dọ̀ ga lójú ara rẹ̀ náà nù. kàkà kéku mọ̀ jẹ̀sì sí. yóò fi ṣàwàdà nù. yóò fi ṣàwàdà nù àwọn yẹn lè máa fọ̀rọ̀ bínú bínú bá bíyàn ẹ̀yìn fẹ́mi a máa bínú pété pétérù a máa bínú bí wọ́n bá sì ti ń bínú ọ̀rọ̀ bínú lè jáde bóyá àwọn yẹn kàn sọ. So pé <laughs> kò tí wọn lọ́rùn ni wọ́n fi sọ gbólóhùn jáde ó lè má wá látinú ọkàn wọn ẹ̀rù bẹ́ẹ̀. ó wá látinú ọkàn wọn torí pé lọ́jọ́ yìí tí mò ń sọ̀rọ̀ tí ẹ̀gbọ́n yìí ń sọ̀rọ̀ ọjọ́ náà ló gbé odidi fáànù nínú pálọ ẹ̀gbọ́n rẹ̀ wípé ogún òun nu táwọn ọmọ ẹ̀gbọ́n sì wà ń bẹ̀. àwọn ìyàwó ẹ̀gbọ́n jókòó wọ́n ń wò ó lógún òun nu láti lé ọkọ rẹ̀ ó sì gbé lọ lọ́jọ́ náà. àwọn tí àwọn ẹlẹ́rìí ń gbọ́ bí mo bá fi kún bá yọ kú. ẹ̀yin ṣe mọ̀ speculation ní eléyìí báyìí àbí ká sọ pé guest work ṣe ẹ̀yin rìnrìn àjò ẹ lọ kúnlẹ̀ níwájú wòlíì ni àbí ẹ̀yálé bàǹjẹ́ wò tí wọ́n fi sọ fún yín pé wò bí wọ́n ṣe tàka sí ọ́njọ́ òní pé kàkà kíkú mọ̀ ṣẹ̀ṣẹ̀ pé òun ní jẹ́ kí búrẹ́dì ò jókòó tí tí bakery oven ń dà wó tí fifteen bags padà sí one bag tẹ́ ẹ ti fẹ́ di iṣẹ́ ti fẹ́ di once upon a time ṣe ìrìnrìn àjò ni àbẹ́yìn lẹ́fẹ̀ẹ́ mi bọ́ lòun sọ̀rọ̀ bó o lẹ ṣe come to that conclusion bẹ́ẹ̀ ṣe bí pébi ọ̀fà ti ń wá nù. bá a ṣe bí nínú torí wípé ìrírí ò ní àgbà hmm. mo rí àwọn nǹkan kankan tó yìí ṣe pé wọ́n tún dojú kọ mí lójú korojú hmm. wọ́n bá mi jà nínú ẹ̀mí ní òru bíi òru ọjọ́ mẹ́ta ó ní wọ́n fi yìnbọn fún mi látinú ẹ̀mí. E lóru ọjọ́ bẹ́ẹ̀ ni láti òru ọjọ́ kẹta mo jí lójú oorun báyìí ìta bò mí ni. bó o ní ìbọn ẹ̀mí ṣe máa ń dún. <laughs> bí a bá rí bí ìbẹ́ ọlọ́mọdé mọ bó ṣe ń dún o ẹ̀yin ní ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ mo ní. wọ́n gbé wá gidi ni lójú ìran wọ́n gbé wá gidi tí wọ́n yìn mí gidi ohun tí mo fi mọ̀ nígbà tí mo tají Wednesday mẹ́ta ó ní wọ́n fi dojú kọ mí nígbà tí ó di ẹlẹ́ẹ̀kẹta tí mo tají ìta bò mí ìta ìta olóde sàpànà hmm. ó bò mí hmm. tí àwọn tí wọ́n súnmọ́ mi tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dù mí ọpẹ́lọpẹ́ ọlọ́run nínú ayé mi. so yàtọ̀ sí pé oven dàwó yàtọ̀ sí pé búrẹ́dì ó jin mi <laughs> wọ́n tún fẹ́ ẹ̀yin náà tún fẹ́ jásẹ̀. bẹ́ẹ̀ ni. Ah ọ̀pẹ́yẹmí rédíò ẹlẹ́rọ àmì ìjìnjìn fresh one oh five point nine. ẹ jẹ́ kí àlejò àkọ́kọ́ wọlé ẹ̀yin ẹ bá ń ṣe gàyà díẹ̀ ná. ẹ rí i pé ó ti di fíìmù méjì tá a ṣe suspend báwọn àfi ha àfihàn para àárẹ lórí kọ ẹ kalẹ sà. ẹ kalẹ o. good to see you sir. thank you so much. iléeṣẹ́ wo ni ẹ dúró fún kórì yìí. well orúkọ mi ni ọlájídé michael i'm a naturopathic physician mo ń dúró fún iléeṣẹ́ tá à ń pè ní espn global. sport investment for pre for passive income. Uh, no. Sport it, investment for passive income. Right? Is sport uh, uh, ESPN, Entertainment okay. and Sport Programming Network. That's oh. the full meaning of ESPN. ESPN. Uh, okay. Wọ́n ti wà in existence bí mo ṣe ti máa sọ fún. Okay, n tẹ́ ẹ dúró fún ni Sport Investment for Passive Income. Okay, ẹ ṣàfilẹ̀ bẹ́ẹ̀ yẹn. Okay. Nǹkan tí wọ́n ti wà fún ó ti wà tó láti nineteen uh, seventy nine forty one years ago. Okay. Ni company ti wà in existence. Okay. Bí nǹkan tí mo ti ń sọ fáwọn èèyàn wípé àkálukú ní àǹfààní láti ṣe research ẹ̀ mo sọ pé kò sí anybody tó wà london durex before you come and join or participate in this very platform ṣùgbọ́n tí nǹkan bá dáyàn lójú èèyàn fọwọ́ ẹ̀ gbá orí ni. okay. uh, mo lè sọ fún wa wípé is the first of its kind tó jẹ́ pé èèyàn lè ní ayọ̀ tó lè ní fọkànbalẹ̀ mo sọ fún wa wípé ọ̀pọ̀ èèyàn ń ṣe àṣedànù àti onírúurú àwọn nǹkan tí kò wúlò táwọn èèyàn fi ń da owó wọn nù wípé nítorí pé wọ́n á ṣe ìwádìí ọ̀rìn kínníwín tó yẹ kán ṣe kó tó di pé wọ́n á gbìgbésẹ̀ láti sọ pé mo fowó síbì kan tàbí mi fowó sí i èmi uh, náà ti fall victim several times okay. tí ò dẹ̀ kí n ṣe in a small quantity mm -hmm. but eléyìí take mi láti consult àwọn programmers láti ṣe other due diligence fúnra mi uh, mo dẹ̀ láyọ̀ láti sọ fún yín pé we have people that has come into this thing from US from UK from Canada tí wọ́n gbọ́ mi bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n rí mi rí ṣùgbọ́n gbà tí wọ́n bá ṣe tán mo sọ fún wọn wípé tó o bá mọ fóònù lò tàbí o ò mọ̀ lò tó o ní ọmọ tó o ní kọ̀ǹpútà you can come kì í ṣe dandan ni kó dà wà lábẹ́ ṣe ṣùgbọ́n a lè gáàdì ẹ̀ kó o mọ̀ bá ṣe ń ṣe nǹkan tó dúró fún náà ni wípé àwọn ọ̀nà wo lówó lè máa gbà wọlé fún yàn tí ò ní dàbí pé èèyàn kàn lálàṣe torí tí n bá wá bá yín brọ́dà mi nìsín pé mo ní ìdíye báyìí ẹ lè sọ pé bí mo ṣe rò mo rò yìí hmm. ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ wípé ọ̀rẹ́ ló máa ń fọ̀nà ọ̀la hàn ni wàhálà lẹ́bi ẹni bá ní tán hmm. èmi tí mo bá yín sọ̀rọ̀ lálẹ́ ọ̀rẹ́ ìwọ tó ń gbọ́ mi ni mo jẹ́ torí nígbà tó bá ní òye wípé ókè o nǹkan yìí ló lè ṣe tí yóò mú kí nǹkan bẹ̀rẹ̀ sí yí padà fún ìgbé ayé tiẹ̀ náà ò ní gbàgbé mi ò ní lébù mi lọ́nà tí o ṣe. now àwọn investment package tí ESPN ní yàtọ̀ sí pé wọ́n ti wà for forty one years ago àti pé capital base wọn per month is over three billion dollars anybody can go and search it out check it out nǹkan tí mò ń sọ yìí wọ́n ní strength ju any company ju most company tó lè ever think about lọ. now tí company bá dẹ̀ fi pass through ten years ẹ mọ̀ pé ti weather several storms hmm. ká tó wá sọ pé ó ti pass through forty uh, years hmm. so ẹ mọ̀ pé ìyẹn ò ń ṣe eré ọmọdé owó tó kéré jù téèyàn fi lè participate on their platform is three hundred and seventy-five thousand ìjọ kejì èèyàn gba thirty-five thousand monthly èèyàn gba eighty thousand for twelve months and that ends it tó bá wá jẹ́ pé èèyàn ní seven hundred and seventy five thousand ìjọ kejì one hundred and ten thousand guaranteed several people can attest to this bí mo ń sọ̀rọ̀ ẹ̀. ṣẹ́rí ìṣẹ́jú kan péré ló kù tẹ́ ní wọ́n á like clarification yes. torí pé gbogbo etí gbogbo tó ń gbọ́ wa mm. etí tí oníkàlùkù fi ń gbọ́ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo ètò ẹ̀ ń sọ ní ìsìn ẹlòmíì létí ẹlòmíì bẹ́ẹ̀ ń pa àwọn alákọ̀wé lẹ̀ ń bá wí. bọ̀ láti wá mọ̀ pé gbogbogbò lẹ fẹ́ kó jàǹfààní nǹkan yìí I want to put it to you this you are doing is it trading or investment or kí ni nǹkan tẹ ní káwọn èèyàn wá ṣe ṣé kí wọ́n fowó dókòwò ni àbí. is basically investment with ESPN Global. oh kán wá dókòwò. yes mo tún rí sports náà. yes are ìdárayá kí ló kan ni àwọn ESPN yìí òun náà ni gbogbo nǹkan tó ń jẹ́ sporting program wà lọ́ndẹ̀ all over the world. oh Oh. the same ESPN tẹ ti máa ń rí nígbà tẹ bá ń watch TV or mm-hmm. anything mm, mm, that's the same ESPN we are talking okay. about now tẹ bá dẹ̀ wo strength wọn tẹ wo gbogbo nǹkan tí mo sọ nípa wọn you can verify it. which means nígbà ọgbà tí sport ò bá ti lè fail bẹ́ẹ̀ni this your investment cannot fail by the grace of God èmi bí ni o pé mo endorse ẹ o oh. so the highest package tí wọ́n ní o ní three million one hundred and seventy-five thousand ìjọ kejì one san seven fifty thousand monthly wọ́n san eight hundred for twelve months. one and that ends it. two ẹni tó bá jẹ́ pé bóyá bíi other level wọn ló ti fẹ́ wá ó lè wọlé ní ètò ìjọ ní one million five hundred and seventy-five thousand ìjọ kejì three hundred thousand náà san then monthly ó máa gba three fifty for twelve months. okay. then other package ló ní seven hundred and seventy-five tí mo sọ tán gba one ten níjọ kejì one hundred and ten thousand níjọ kejì monthly ó máa gba. Uh, one hundred and sixty thousand for twelve months ètò kéré jù mẹ́ẹ̀ ló three hundred and seventy five thousand ìjọ kejì thirty five thousand monthly uh, eighty thousand. ibo ni káwọn èèyàn wá yín sí kí sì ní nọ́mbà yín. ọ́fíìsì àdírẹ́sì wa sẹ́mínà máa bẹ̀rẹ̀ padà bá a ṣe ń sọ ní ọ̀la ẹ má bínú yẹ kí n wà ní Dubai báyìí ṣùgbọ́n Dubai Emirate tó fún wa ní visa wọ́n ti consider fún on the between twenty four and twenty six hmm. this our month end by the grace of God. Okay. Our address wa wà ní Jọkẹ́ Plaza Jọkẹ́ Plaza ló dojúkọ ilé ìfowópamọ́ Access Bank tó wà ní Bódìjà ọjà. Okay. Our block H number fourteen H for house number fourteen Jọkẹ́ Plaza láti ten o'clock sí four láti Monday sí ọjọ́ Saturday láwa ní ọ́fíìsì. Nọ́mbà wo ni pè yín sí? zero eight zero three three six six three one nine seven zero eight zero three three six six three one nine seven tàbí zero eight zero seven two three one four two three two zero eight zero seven two three one four two three two ìwọ tó o bá fẹ́ kí a fi àyè sílẹ̀ fún ọ lọ́la can send yes wípé yes i will be around yes lásán ó ti tó wa. ibi yes náà lẹ́ẹ̀ ti dìde ẹ ti rẹ́ nǹkan mọ́ nǹkan bí ẹ ti rẹ́ nǹkan mọ́ nǹkan ẹ ṣé o. ire ni mo mú wá o ire ni mo mú wá. bá ò bá rẹ́ni bá là ọ̀la ìyábọ̀ ọ̀rọ̀ àǹfààní ńlá ló délẹ̀ yìí o fún gbogbo àwa ta fẹ́ràn òwò tàbí ta fẹ́ ṣòwò mérèbọ̀ lábọ̀ ọjà àsìkò rèé o láti fòpin sí kòsíkòsí CHY mall tó wá láti orílẹ̀-èdè Malaysia ti gbé ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ méjì kalẹ̀ fún tonílé tàlejò láti wá gbọ́ dẹ́kun fáàrí kan kan ti ń sọ nídọ̀lẹ́ láwùjọ ìwọ má já fara o torí èèyàn ọgọ́rùn-ún péré là ń retí níbi ìdánilẹ́kọ̀ọ́ tí àtàwọn ọjà quantum yòókù dínkù lóríṣiríṣi ó sì rí èrè ìdá márùn-ún lórí gbogbo ọjà tó bá rà lọ́jọ́ mọ́kànlá sí méjìlá bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀ ọjọ́rú Wednesday àtọjọ́ sátidé ni ìdánilẹ́kọ̀ọ́ náà wáyé. ní top floor Nikon building lẹ́gbẹ̀ẹ́ UBA bank Mọ̀lété Ìbàdàn ẹ lè pè wá sórí zero seven zero six one zero zero nine three nine six zero seven zero six one zero zero nine three nine six. láti darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí CHY mall ìrónilágbára fún gbogbo wa. ọpẹ́yẹmí aago mẹ́sàn-án ti kó ìṣẹ́jú méjìléní ogún ó láǹfààní àti bá mi ṣí àì dáadáa kí gbogbo wa ó jọ kọ́gbọ́n ohun gbogbo ọgbọ́n ló fi ń kọ́ ọ̀yàn má dàjẹ́ o má dàgbọ́ o ọ̀pọ̀pọ̀ ọ̀pọ̀ ju tó o lè dágbọ́ lọ ohun tí ń bẹ yìí tó pín o tí ó tún ṣẹ́kù bá ń ṣí àì dáadáa. yes brother mi ẹyin bọ̀dẹ́ oníbúrẹ́dì <laughs> evangelist ibo wa ni nǹkan wa dé dúró níbo ni nǹkan dé dúró mo fẹ́ gbọ́rin àjò yẹn ṣó. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ mi já sẹ́rìí ó sì já sọpẹ́ lónìí torí wípé nígbà tí ìrìn àjò yìí tó débì kan dúró tí iṣẹ́ bẹ̀rẹ̀ sí ní yọwọ́ tá a bẹ̀rẹ̀ sí ní dùsọ̀tún dùsọ̀sẹ̀ tí ò sí ọ̀nà àbáyọ mọ́ èmi tí mo ti ń ṣe bí ọ̀gá àwa di ẹni tí ń lọ yá fúláwà ṣiṣẹ́ tẹ́ ń lọ yá agbá tẹ́ ń lọ yáwo iṣẹ́ yìí padà dojúbolẹ̀ torí pé wọ́n ti sọ wípé kàkà kéku ó mọ̀ jẹ́ sèse yóò fi ṣàwàdànù ni ṣùgbọ́n nínú rẹ̀ mo rí ọpẹ́ dá torí wípé ọlọ́run ò jẹ́ kí ẹ̀mí mi kó dojúbolẹ̀ bí iṣẹ́ tilẹ̀ dojúbolẹ̀ mo rí ẹ̀mí mú jáde nínú rẹ̀ àwọn ọmọ tó wà lọ́dọ̀ mi olúkúlùkù wa àfọ̀ndàgbè ṣùgbọ́n tó jẹ́ ìyàlẹ́nu nínú ọ̀rọ̀ yìí sí mi ni wípé. Si èmi tíṣẹ́ ń bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ lọ́wọ́ rẹ̀ tí ó dàbí ẹ pé ò mọ̀ ṣe mọ́ mo jáde lọ láti lọ mọ́ ṣe bíkà lọ́dọ̀ àwọn ènìyàn káàkiri ṣùgbọ́n bí mo bá délé iṣẹ́ búrẹ́dì kan nígbà tí wọ́n bá fi lò bí ọ̀sẹ̀ méjì ń bẹ̀ wọ́n á ti sọ mí di chief baker torí iṣẹ́ tí n ó mọ bá wọn ṣe yóò jẹ́ iṣẹ́ tí ó neat táwọn ènìyàn ó fẹ́ràn àwọn ènìyàn ó bẹ̀rẹ̀ sí ní máa bo iléeṣẹ́ yẹn ṣùgbọ́n nígbà tí èmi ń ṣe tè mi wọ́n sọ di òkú pátápátá torí pé wọ́n sọ pé kàkà kíkú ó mọ̀ jẹ ṣèṣe. ìrìn àjò yìí ó já sí ọpẹ́ fún mi lónìí torí wípé bó bá ṣe wípé iṣẹ́ búrẹ́dì náà là bá sì ń ṣe é lọ ní ó ṣeé ṣe ká mọ̀ débi tí ọlọ́run sọ pé à ń lọ. ẹ ṣe búrẹ́dì mọ́ báyìí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni. ibo wà ní gbogbo nǹkan dé dúró báyìí ṣé ọ̀pọ̀pọ̀pọ̀ ni àbí ṣé ẹ̀yin ẹ̀yin evangelist ò lè já sí gbogbo opg opk òun opp òun sọ́pọ̀ ńlẹ̀ báyìí ni àbí káṣàdùpẹ́. àdùpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé bí ẹ̀dá ò bá tí ì débi tó ń lọ yóò tún tẹ̀sẹ̀ mọ́rin ni hmm. ọpẹ́ ni fọlọ́run lónìí bí mi ò bá ṣiṣẹ́ búrẹ́dì ọlọ́run ń bọ́ mi torí pé ọlọ́run ní ìrìn àjò ó mọ ó mọ ìrìn àjò tí ẹ̀dá yóò rìn láyé hmm. wọ́n rò wípé ìkà làwọn ṣe tí àwọn fi gba sẹ́yìn ni ṣùgbọ́n wọn ò mọ̀ wípé àwọn ń tọ ètò ọlọ́run lẹ́yìn ni hmm. kí ọmọ ó bá lè débi tó ń lọ ni. Hmm. mo yan ọlọ́run lógo lónìí wípé mo wà lórí ẹsẹ̀ mi mo dúró láàyè iṣẹ́ tí olúwa pè mí sí mo sì tún ṣe é adẹ̀ ń jẹun adẹ̀ ń bọ́ ọmọ ọlọ́run ò jẹ́ kí ọ̀rọ̀ ọ̀tá kó jọ lórí ayé mi. mo lè sọ wípé lọ́pọ̀ nínú àwọn tí a jọjọ ń ṣiṣẹ́ nígbà náà mo sì tún rí ọ̀pọ̀lọpọ̀ náà tó sì tún ṣe bẹ́kà dòní. Hmm. ṣùgbọ́n ọlọ́run yọ mí ní oko bẹ́kà ó jẹ́ kí n dúró lórí ẹsẹ̀ mi. brand yẹn dẹ̀ ṣì wà báyìí ah. bread yẹn mi ní eh. kẹ́ dárúkọ ẹ̀ o. Eh, kò sí mọ́ hmm. kò sí mọ́ ṣùgbọ́n nílé iṣẹ́ yẹn ọ̀pọ̀ àwọn kan sì tó ń dáná ńbẹ̀. ní ibẹ̀ yẹn ibẹ̀ yẹn àwọn hmm. kan sì ń dáná ńbẹ̀. àmọ́ nítẹ̀yìn ìlú yí ah, orin change. ìlú yí orin change ó dẹ̀ já mm. sọpẹ́ hallelujah mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ ìrìn àjò ẹ̀dá ó forí gbá pẹ̀ forí sọta forí gbá gànà orí ọ̀hún òtúká ó padà ṣe ó padà ṣoríire ah, ó ga o orúkọ yín lẹ́ẹ̀kan sísà. orúkọ mi ni Sunday ọmọ Ọláwálé ọmọ ọmọ Fábíyì. ok evangelist Fábíyì àjorúkọ mọ́ bàbá òbí ẹ ṣeun god bless you sir god bless you ẹ ṣeun. yes ẹyin eh, happy valentine in advance. ah same to you sir. mo mọ̀ pé yóò hàn ni nǹkan ìbá lójijì bímbọ́lá òjò. yes sir. àwọn ti design bricks. bẹ́ẹ̀ni sir. alpha. ah fine sir láti lè ṣe design bricks and properties náà àdéhùn kí gbogbo yẹn pátápátá pé ẹ̀ka alẹ́ láti lè ṣe wa àdẹ̀kú ìmúra ti valentine yìí hmm. <laughs> ṣùgbọ́n nǹkan sí design bricks and properties tá a wájà àwọn èèyàn sí bí àwọn èèyàn ṣe pé design bricks and properties onílẹ̀ jet onílẹ̀ tó gbéra onílẹ̀ tó gbéra pa onílẹ̀ tí ò tí ò rìn lẹ̀ onílẹ̀ tí ò fà ń lẹ̀ onílẹ̀ tó gbéra dáadáa ó náà ni àwọn àǹfààní tá a gbé fáwọn èèyàn tá a wá já àwọn èèyàn sí lónìí torí ẹlòmíì ti rò wípé bá a ṣe wà lóṣù february inú ẹlòmíì kí february tó dé gan nínú ẹlòmíì ti ń dùn àwọn ẹlòmíì ti rò wípé valentine yìí àsìkò lílá fífá rírun gbígbà ni nǹkan tẹ́lòmíì fẹ́ fi valentine sínú pé àṣeyọrí kan tẹ́ ẹ fẹ́ tọ́ka sí lásìkò valentine ẹlòmíì ò tí ì ronú lọ bẹun bí òjú wípé ah lásìkò valentine yìí o kásà sọ wípé èmi náà mú sc ṣọ́ọ̀ṣì tí ó wà mọ́ fáwọn ọmọ ní shift ẹ wà wọ́n bọ́lá ní ọ̀wà láàárọ̀ shift wọn ní ọkọ̀ ọmọ ọmọ ní shift bọ́lá ẹ̀ sáde ní ó gba afternoon shift evening shift ẹni báyìí ni ó gba ìtẹ́lómi ìfẹ́ ṣe lásìkò valentine yẹn ṣùgbọ́n mo fi sọ fáwọn èèyàn wípé ìdí ẹ̀ mọ̀ wípé àsìkò valentine gangan ó ń lásìkò tó ṣúwọ́dù tó dẹ̀ yẹ kẹ́ ẹ nílé tó dẹ̀ yẹ kẹ́ nílẹ̀ ẹ̀yin bí mi pé báwo ni àsìkò valentine tẹ́ báwọn wípé kílẹ̀ lè fi ṣẹ̀bùn ilẹ̀ náà lẹ̀bùn tó yẹ kẹ́ ẹ fáwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tó wàwọn wípé báwo ni ilé ó ṣe jẹ́ ẹ̀bùn àti pé báwo ni february yìí gangan àtàsìkò valentine gangan tó ṣe jẹ́ àsìkò tó yẹ kẹ́ èèyàn ó kọ́lé ni wípé ẹ̀bùn tọ́lọ́n kọ́kọ́ fáwọn tó da ẹ̀bùn real estate ní ẹ̀bùn ilé àti ilé ni ó kọ́kọ́ fún wọn ní garden of eden ìyẹn ni wípé àsìkò valentine gangan lásìkò tẹ́yìn náà lè ní garden of eden tiyín tí í ṣe ilé ara tiyín gangan torí bí fourteen ọ̀rọ̀ valentine ṣe jáde o tẹ́ bá rí garden of eden ni o garden of eden tó sọ pé ká ẹ jápa ńlẹ̀ bàbá láńlọ tó lásìkò yìí gangan lẹ́yìn náà gbọ́dọ̀ máa ronú pé ìgbà wo ibo lèmi gangan fẹ́ kó lọ tílẹ̀ bá tiẹ̀ dágbá o tílẹ̀ wẹ̀ ibo mo fẹ́ kó lọ sí tí ì ṣe wípé ọ̀rọ̀ pé dáàdì àti mọ́mì kájọ máa jẹ bọ̀kọ́tọ̀ kájọ máa máa jẹ point and kill nìkan àsìkò valentine lẹ gbọ́dọ̀ ronú bẹ́ẹ̀ ṣe ní garden of eden yín ó sùn ọ̀fun wípé àsìkò february gan lọ́lọ́run dáadáa mà tẹ́ fà tó lọ́ọ́ mọ̀ wípé àsìkò ilé ẹ̀kọ́ òun fún wọn lẹ́bùn lẹ̀ ló fi fún wọn ní garden of eden yín tẹ́ bá wá wo calculation bí ọ̀rọ̀ fourteen sí garden of valentine tó fi di february fourteen gangan ẹ rí wípé garden of eden yín gangan bẹ́ẹ̀ bá wo garden ọ̀rọ̀ mẹ́fà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wo ọ̀fun ọ̀rọ̀ méjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wo eden ọ̀rọ̀ mẹ́rin ní bẹ́ẹ̀ tẹ́ bá wà tó pọ̀ yóò fún yín ní twelve àmọ́ kò complete tí èdè fourteen ní tí yóò fi jẹ́ kó complete ní pé ẹ̀yin àtọkọ yín lẹ mú kí garden of Eden ìyẹn pé ilé ara ti yín kí ẹ̀bùn kó yọ lásìkò Valentine yìí nípa pé kẹ́ wá bá design bricks homes and properties dòwò pọ̀ pẹ̀lú Valentine special tá a gbé wá lálẹ́ yìí wípé gbogbo ẹ̀yin tí ẹ pé ó wù yín láti nílé tí ẹ fẹ́ àti gbé ìrọ̀rùn wá wípé ten ten percent discount twenty percent discount ń lọ lọ́wọ́ báyìí nílé iṣẹ́ wa lórí gbogbo ilẹ̀ tẹ́ bá bá wa rà nílùú ìbàdàn àti nípínlẹ̀ ògùn tó sì jẹ́ wípé tẹ́ bá tún ra plot ilẹ̀ méjì buy two and get one half paid ní lọ́wọ́ báyìí ẹlòmíì wò wípé bó o buy two àti get one half paid bó ni ní yóò ṣe bá dé buy two and get one half paid ni wípé tẹ́ bá ra plot ilẹ̀ méjì lọ́wọ́ báyìí owó ẹyọ kan lẹ́sàn tí ó pè pérépéré àmọ́ owó ìkejì ìdajì rẹ̀ lẹ́sàn irú ilẹ̀ wa tó wà ní Ajíbọ́dé extension eight hundred and eight hundred thousand naira yìí nìsín ẹni tó bá fẹ́ ra plot méjì lásìkò valentine yìí èyí tí fi san one point six million naira one point two million naira péré ni ó san. máa repeat buy one buy two and get one half paid. okay. ìyẹn ni wípé tẹ bá fẹ́ ra plot ilẹ̀ méjì lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ san full payment kan àmọ́ ìkejì half payment lẹ́sàn fún ìyẹn ìyẹn ni wípé irú tajibọ́dà extension tẹ ká tà ní one point six million naira tó bá jẹ́ wípé plot ilẹ̀ méjì náà fẹ́ rà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tó bá bá wa dòwò pọ̀ one point two million naira ni rà. ni wọ́n ra plot méjì. ni wọ́n ra plot méjì tó bá sì jẹ́ pé olúyọ̀lé extension náà ní tàǹtàǹ one point five lẹ́fẹ̀ẹ́ ra méjì lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tí a fi san three million naira a fò one point five yẹn tó ń ṣe seven fifty òun lẹ́sàn fún ìkejì tẹ́ ẹ bá fẹ́ rà ẹ san food one point five. seven fifty àwa gé lọ seven fifty ti gé lọ nù ilé mi bí sọ wípé àsìkò valentine lásìkò tẹ gbọ́dọ̀ ní garden of Eden ni o torí pé kíni wọ́n lè sọ wípé kíni máa gbé kẹ̀kẹ́ ẹ lọ àwòbọ̀ sí ẹ máa tẹnitẹ̀. èyí yóò jájẹ mọ́nú tiẹ̀. ẹyọ ibi tí yóò jájẹ mọ́nú tiyín garden of Eden ni. Bímbọ́lá Bímbọ́lá real estate exemption and properties ni ó yá kí làwọn. lọ́ọ̀dù ṣe kókó ilé ọlọ́run náà fi tẹ ẹyin náà ṣe máa dúró ẹ̀ka àlẹ́ tí ń bẹ lọ́run tí àmàlẹ́ kékeré máa bisect yẹn gan ni ó lè ta tán torí ẹ̀ ló fi fún garden of Eden bí asset torí ẹ̀ la fi sọ pé káwọn náà wá ṣe ń tó lérè lásìkò Valentine hmm. yìí once in a lifetime once in a year ni Valentine. àwọn nọ́mbà wo ni hotline àwọn hotlines fún Valentine promo yìí. àwọn hotline fún Valentine promo yóò ti yí padà tí aláṣẹ àtolùdarí iléeṣẹ́ wa náà ṣì ni ìyẹn ti ẹnjìníà Tosin Shitu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni zero nine zero three nine three seven five one one zero zero nine zero three nine three seven five one one zero tàbí kẹ́pẹ́ zero eight zero two five four two four two five three zero eight zero two five four two four two five three yín tí mo fẹ́ já àwọn èèyàn sí níbẹ̀ ni wípé àǹfààní buy two and get one half paid in ọ̀sẹ̀ yìí nìkan ló mọ̀ kò dí ọ̀sẹ̀ tí ń bọ̀ nítorí náà àwọn èèyàn tó bá pé wọ́n ní owó lọ́wọ́ èyí tí àwọn fi ṣe clubbing ọmọ lílá fífa rírun gbígbé gbígbá àti kó kí wọ́n falẹ̀ kí wọ́n wá fa ilẹ̀ mọ́ra torí valentine gangan tó túmọ̀ sí ni wípé fa ilẹ̀ in time kí ilẹ̀ yìí kí promo ìkótó lọ bímbọ́lá fífa ríra lúlú lílá ọ̀yá gbé e dìde <laughs> design bricks ó dijọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀yìn tí láti gbọ́n tẹ̀ ní fáwọn èèyàn. àtótó arére gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga lọ́nà rọrùn. I have a dream ẹni tó mọ̀nà látẹ̀lé educonsult ló mójúlẹ̀jà àti wọlé sí yunifásitì pẹ̀lú advanced level programs bíi Cambridge JUPEB IJMB láì ní pákáleke UTME àti post UTME nínú la ṣe ní kó rẹ́gísítà pẹ̀lú wa fún ìdánwò IJMB Cambridge àti JUPEB kó o sì dẹni tí ń kọrin ọpẹ́ lẹ́yìn oṣù méje tó o bá ti wọlé sí two hundred level ní yunifásitì ló bá parí o àbí kí ni ká ti gbọ́ pé ọmọ gba two eighty àbí two ninety ní jambu kó sì gba ninety percent ní post UTME ká ti wọlé sí yunifásitì ó sì dogun dọdẹ ọ̀nà àbáyọ rèé educonsult consult also guides and assists students for admission into 200 level. Programs like ICT, TOEFL, O level, pre UTME, and post UTME lectures are available. Ẹ kàn ni Edu Consult, Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ìbàdàn, tàbí ní Ashi Annex, LOA Court, Ashibodija Junction, Basoro, Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081 354 30382. Edu Consult, Kokoroto tó ṣílẹ̀kùn àti wọlé sí yunifásítì lọ́nà aago mẹ́sàn-án ti kù ìṣẹ́jú mẹ́sàn-án ọ̀pẹ́yẹmí ẹlẹ́rọ amí òjijì fresh one oh five point nine àlàfíbọ̀ tó ní láti wọnú ara wọn ẹ mọ̀ pé ṣùkú legun àgbàdo ìpolówó legun ètò kódà ọ̀rọ̀ ètò nìkan kọ́ ìkéde àti ìpolówó legun rédíò bẹ́ẹ̀ bá ń gbọ́ soul of radio soul of radio gangan kì í ṣe soul confession time nìkan ìpolówó àti ìkéde ohun gangan náà ní soul of radio fún ìdí èyí ẹ lè bínú ẹ ti mọ bó ṣe rí àti bó ṣe ń rí o ẹ ṣé o ọ̀pẹ́yẹmí máa ń tẹ̀ síwájú fíìmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí fíìmù tí a kọ́kọ́ fi wọlé ní ọwọ́ ìbẹ̀rẹ̀ yẹn léyìí tí bọ̀dá yẹn ń ṣàlàyé pé wọ́n na àwọn ní ànàrún ànàrún àbí ànàyà ẹ sọ̀rọ̀ sókè ànàfọ́. ànàfọ́ lójú náà kan lápá lẹ́sẹ̀. mo ní ànàkan ẹni rárá pé ànàyọ ànàyọ lẹ́sẹ̀ ni sá. wọ́n yọ yín ní ẹsẹ̀ wọ́n tún yọ yín ní apá ha ọlọ́run nàìjà dọwọ́ ẹ o. níbo lẹ ti ń bọ̀ ibo lẹ ń lọ ọjọ́ burúkú èṣù gbomi mu kí ló ṣẹlẹ̀ gan-an báwo ló ṣe ṣẹlẹ̀. ẹ ṣe atọ́kùn mo gbéra láti Àbújá mo ń lọ sí Minna. Si bá ṣe wá kúrò ní Àbújá um, tírélà tó bá mi kó ọjà tí mo lọ rà tí mò ń kó lọ sí Mẹ́nà yẹn a wọn ń pe ibìkan ní Lambata bá a ṣe kọjá Lambata yẹn síwájú jẹ mọ́tò tírélà yẹn lọ wájú èmi ń drive bọ̀ lẹ́yìn yẹn pé kínní. ẹ bá ń sọ̀rọ̀ yẹn sókè dáadáa jù bẹ́ẹ̀ lọ. tírélà yẹn lọ níwájú. èmi ń drive bọ̀ lẹ́yìn ẹ̀ ìkan nínú àwọn ọmọọṣẹ́ mi wà lẹ́gbẹ̀ẹ́ mi ní inú mọ́tò tá à ń lọ lẹ́yìn tírélà yẹn. iṣẹ́ wo lẹ́yìn ń ṣe um, building contractor. building contractor ẹ wá ń kógi ẹ lóòdù igi sí tírélà ìyẹn ń lọ wájú ẹ̀yin ń gun mọ́tò ayọ́kẹ́lẹ́ bọ̀ lẹ́yìn as ọ̀gá concern. ok. bá a ṣe wá ń lọ lọ́jọ́ yẹn a alámbàtà tán mo wá rí i pé tírélà yẹn dúró sí ó ti páàkì ní ọ̀kan láàrin títì. lórí motion. ẹ lórí motion mo wá wò pé kí ló lè mú mọ́tò láti tó fi máa dúró sí àárín títì báyẹn. lexpress. lexpress bá a ṣe wá ń lọ bí mo ṣe wá súnmọ́ gbà tí màá débẹ̀ mo ti rí i pé àwọn káà méjì mi náà ti wà níwájú tí wọ́n ti dá wọn dúró bí mi náà bá ṣe ní kèmí náà dúró nìyẹn àwọn màálù lèmi tiẹ̀ kọ́ rí ní títì ní iwájú èmi rò pé bóyá torí àwọn yẹn ló jẹ́ kó dúró tẹ́lẹ̀ ni wípé kínní bọ́n ṣe wá páàkì mi náà nìyẹn wọ́n bá páàkì máa ṣe bọ́ọ̀lẹ̀ bọ́n ṣe fún wa nífọ̀rún nìyẹn gbogbo wa kọ́kọ́ dúró wọn ní ká jókòó akọ́ jókòó síbi ojú títì yẹn bó ṣe yá bó ṣe ní pé ká máa wọlé lọ nìyẹn àwọn márùn làwọn ti àwọn adánilọ́nà yẹn. kí ni ìrísí wọn kí wọ́n jọ bó wọ́n rí. ẹ ẹ ìmúra wọn ẹ ṣe rírí wọn fúlàní ni wọn. ok fúlàní ni wọn but bá a ṣe wá wọlé bí mo ṣe máa wọlé sínú igbó yẹn báyìí èmi ni mo síwájú. ok bí mo ṣe wọlé sínú igbó yẹn báyìí mo ti rí tí wọ́n ti de fúlàní kan mọ́lẹ̀ ok fúlàní de fúlàní. ẹ ó de fúlàní. ok ni mo sọ pé fúlàní yẹn wọ́n pé wọ́n ti de wọ́n ti de fúlàní yẹn mọ́lẹ̀ fúlàní tó jẹ́ darandaran gangan wọ́n mm. de yẹn mọ́lẹ̀ àwọn èyí tó jẹ́ alọ́nilọ́wọ́gbà bọ́n ṣe wá bọ́n ṣe ní pé ká máa lọ. inú mi dùn bẹ́ẹ̀ ṣe differentiate tẹ́ distinguish méjèèjì ẹ rí i pé mo sọ fún yín lábẹ́ aṣọ wípé fúlàní kọlọ daran ọ̀daràn wà nù fúlàní ni eh, torí pé wọ́n ṣe níbi kéèyàn ní yorùbá nísìnyí ọ̀daràn ìgbò ọ̀daràn ẹyin tí fi ẹ rí i pé èèyàn ò sọ dáadáa ọ̀daràn náà wà nù yorùbá so fúlàní ọ̀daràn lẹ́yìn sọ yìí tí ń darán tí ń hàn yàn léèmọ̀ dání ok. kò kí n ṣe wọn kò kọ́ ni darandaran ń kọ́ ni darandaran. dara. pé fúlàní ọ̀daràn gan tó mú fúlàní darandaran mọ́lẹ̀. ọ̀ wa yín wọgbó. ni ọ̀nà ẹgbẹ́ ẹgbẹ́ kejì ní sáìdì kejì ibi tán de fúlàní yẹn mọ́ bí mo ṣe ń sá lọ nìyẹn ní iwájú bí mo ṣe wá ń sáré lọ fúlàní kan náà tó wá ń sá lọ níwájú mi ó ṣe wá ń lọ òun náà ń ké lọ nínú gbó tó ń sá lọ gbùrùgbùrùgbùrùgbùrù ah èmi náà wá sáré tẹ̀lé bó ṣe yá òun kàn yà sí left side ni bó ṣe yàwọ gbóǹbẹ̀ máa wò pé kí n má yàwọ gbó pẹ̀lú ẹ̀ èmi tọ́ straight báyìí mi wàá mọ̀ pé ní iwájú yẹn igbó ẹ̀gbẹ́ kìíní ń bí igbó ẹ̀gbẹ́ kejì báyìí wọ́n ti wá so wọ́n ti so mọ́ra wọn bẹ́ẹ̀ ṣe máa kọjá mẹ́ta yìí. àṣebí tí èèyàn fi bábú àyà. ẹ bí gbà pé ṣe mọ̀ pé inú igbó là ń lọ ọ̀nà eh. tóóró là ń gbà lọ bẹ́ẹ̀ báyìí eh. igbó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí igbó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí igbó tẹ̀gbẹ́ bí báyìí igbó tẹ̀gbẹ́ bí báyìí wọ́n wá so mọ́ra wọn bí gbà pé èèyàn so okùn. bẹ́ẹ̀ rọ́ọ̀lù báyìí. bẹ́ẹ̀ mi ṣe rọ́ọ̀lù báyìí mo kàn ṣubú ni ibi tí mo gbé ṣubú yẹn àwọn méjì kan ti ń sáré tẹ̀lé mi bọ̀ àwọn yẹn náà bẹ̀rẹ̀ sí ní nà mí pẹ̀lú sandawọ́ wọn ibẹ̀ ni apá mi léyìí ibi àlápá mi gbà torí wọ́n kọ́kọ́ fọ́ mi ní kíní níbí báyìí bíbi ojú yìí ṣe bọ́ ṣe gbà pa báyìí tí mo rí pé mi ti rò pé ojú ń ti fọ́ ni ó tún gbẹ́ mi báyìí ọwọ́ tí mo ní pé kí n ṣe báyìí ibi mi báyìí ni kíní yẹn ba apá mi yọ ni. ṣe apá yẹn lórí gbóngbódò ní olónìí yìí. bẹ́ẹ̀ ni sáà ní bíi bíi bá. ní gun yẹn eh, àwọn ojú bíi ẹyẹjú àpá kíní wọn yẹn lélẹ̀ wọn kọ́kọ́ nà yín yọ ni sà ok ẹ náà tó gbé wá fà mí dìde ok ìgbà mi ì lè ṣe nǹkan kan mọ́ lọ wàá wá ti pàdé àwọn tán kó àwọn yòókù náà bọ̀ ní ọ̀nà wọ́n ti wá wọ́n ti change system wọn tẹ́lẹ̀ wọ́n dà wá síwájú ni mhm. bó ṣe wáá di pé wọ́n rí i pé mo ṣe báyẹn wọ́n ti wá change system àwọn mẹ́ta ló gbébọn dání nínú wọn tẹ́lẹ̀ mhm. ẹnìkan tó gbébọn dání ti wá wà níwájú ẹnì tó gbébọn dání ẹnì kejì míì tó gbébọn dání òun náà ti wà lẹ́yìn ọwọ́ hmm. àfi àtẹ̀yí tó mú àdá àti sàǹdà dání yẹn bá ṣe wá ń bọ̀ nìyẹn ọwọ́ kó wa wọnú gbó bá ṣe wá ń lọ á ti rìn gan torí ìṣẹ̀lẹ̀ ẹ̀yin mélòó ah, àwa ìgbà kọ́kọ́ kó wa àbí ten ni wa. wọn gbé fúlàní darandaran darandaran yẹn wọn de òun mọ́lẹ̀ àwọn méjì ni fúlàní darandaran ìkan họ ìkan họ wọn pè eh, nìkan mọ́lẹ̀ wọn de kan mọ́lẹ̀. tó àwọn màálù ẹ̀ ń kọ́. màálù ẹ̀yẹn náà náà dà sí títì tí tírélà wa yẹn fi dúró yí pé kí àwọn màálù yẹn lọ bó ṣe wá dúró tán di pé ó dúró tán bó ṣe lọ rí ba ní kinní nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ní ìnà tán fi kó wọn bọ́lẹ̀ nìyẹn. bá a ṣe wá lọ àti wá rìn gan nínú igbó yẹn a ti rìn débi pé táìmù ti nínú gbó bá a ṣe rìn gan mi lè wo iye hours but mo mọ̀ yí pé ní táìmù yẹn a ti máa wà ní nǹkan bíi after one ní ní òru lóru lóru so ní àjìyẹn náà lẹ ń forí jágbó kiri à ń forí jágbó ẹni tí ó lè rìn náà wa nígbà tí ọwọ́ yà bá ó bẹ̀rẹ̀ sí ní rìn dáadáa tá à ń sáré ẹni tó ń sáré ń sáré tá a bá tó sáré tí ni wàá bá tó fẹ́ ju tiwọn lọ gan wọ́n á tó sọ fún wa pé tá a bá tó kọjá pé kínní pé àwọn á pa wá àwa tó ń dẹ̀rìn bó ṣe wá ya wá rí iná kan lọ́ọ̀kan iná àwọn ọdẹ wọ́n ṣe wá bí àṣírí náà yẹn àti ń wo náà yẹn lọ wọ́n ti ń lọ wọ́n ṣe wá bí kọ́ọ̀ ṣe wọlé fún wọn nìyẹn wọ́n ṣe gba kọ́ọ̀ yẹn báyìí wọ́n sá sọ èdè èdè wọn yẹn náà wọ́n jọ sọ wọ́n ṣe tó kó wa padà nìyẹn àtọ́ wa padà sí ọ̀nà ẹ̀yìn wọ́n tó wá lọ gba ọ̀nà bòmíì. kọ́ọ̀ yẹn tó wọlé fún wọn bíi irú kọ́ọ̀lù